lára àwọn ẹranko tí ìrísí rẹ̀ máa ń ṣe mí ní kàyéfì tó sì máa ń wù mí láti mọ̀ nípa rẹ̀ ni ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́jọ kan tí olóyìnbó ń pè ní octopus ìdí ni wípé ẹja ni ṣùgbọ́n ó ń rìn bí ẹranko ara rẹ̀ sì dàbí ara àgbín bẹ́ẹ̀ bá fọwọ́ kàn án octopus yóò lé eegun kankan lára rárá o ẹsẹ̀ mẹ́jọ ló sì ní bó tilẹ̀ jẹ́ wípé oríṣi kan wà tóun máa ń ní méje wọ́n a máa pe eléyìí ní heptopus ká tó wo ìdí tó fi jẹ́ pé ọjọ́ tí octopus bá ti ní ìbálòpọ̀ ní ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó ti máa polówó fún un ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn àdámọ́ tó mú ẹja ẹlẹ́sẹ̀ mẹ́jọ yìí yàtọ̀ gédégédé àkọ́kọ́ èyí táwọ èèyàn àti ọ̀pọ̀lọpọ̀ ẹranko tó kù fi máa ń ní ọkàn kan ọkàn mẹ́ta ni octopus ní un méjì tó wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti òsì ló máa ń gbé ẹ̀jẹ̀ lọ sí inú ihá orí rẹ̀ méjèèjì tí wọ́n fi ń mí fún ẹni tí ò bá mọ̀ ihá tí olóyìnbó ń pè ní gill làwọn ẹja fi ń mì bẹ́ẹ̀ bá sì ti rí orí wọn lẹ́ ti bá ihá níbẹ̀ ọkàn octopus kẹta tó wà láàárín òun ló máa ń gbé ẹ̀jẹ̀ lọ sí àwọn ẹ̀yà ara tó kù bó bá ti ń wẹ̀ ọkàn ọ̀tún àti tòsì nìkan ni ó máa ṣiṣẹ́ o tààrin yìí ò ní ṣiṣẹ́ àìṣiṣẹ́ ọkàn àárín yìí a sì máa fún octopus ní ìnira díẹ̀ ìdí sì rèé tí ẹja yìí ṣe ń fẹ́ràn àti máa rìn tàbí kó rákòrò dípò kó kí ọkàn àárín rẹ̀ bá lè ṣiṣẹ́ dáadáa. ẹlẹ́ẹ̀kejì èyí tí ẹ̀jẹ̀ àwọn èèyàn àti ọ̀pọ̀lọpọ̀ ẹranko fi pupa aró búlúù ìyẹn blue color ni tàwọn octopus ìdí sì ni wípé dípò hemoglobin tó wà nínú ẹ̀jẹ̀ tiwa tó sì ní èròjà iron nínú hemocyanin tó jẹ́ pé èròjà copper ló wà nínú rẹ̀ ni tàwọn octopus hemocyanin yìí òun ló jẹ́ kí ẹ̀jẹ̀ wọn ó dípò pupa fún ẹranko tó bá sì ń gbé ibi tó tutù tó wà ní àlẹ́ odò lọ́hùn lọ́hùn tí oxygen ò ráyè débẹ̀ dáadáa hemocyanin yìí nìkan ló lè gbé oxygen lọ sí ara wọn hemoglobin ò ní í ṣiṣẹ́ dáadáa níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹsẹ̀ wọn mẹ́jẹ̀ẹ̀jọ àbí ọwọ́ ni ká pé gbogbo àwọn ẹsẹ̀ àbí ọwọ́ yìí ni wọ́n lè dánúrò tí wọ́n sì lè ṣiṣẹ́ láì fi ti ọpọlọ orí ṣe o nítorí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọpọlọ tí olóyìnbó ń pè ní neuron dáadáa ohun tí èyí túmọ̀ sí ni wípé àwọn ọwọ́ rẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ lè máa ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí òun náà sì máa fi orí ro nǹkan míì lẹ́ẹ̀kan náà kódà bẹ́ẹ̀ bá gé ọ̀kan nínú àwọn ọwọ́ rẹ̀ tẹ́ ẹ wá fi nǹkan gún ọwọ́ tẹ́ ẹ ti gé yìí ọwọ́ náà ó ta gìrì lẹ́ẹ̀kan náà bí èyí tó sì wà lára ẹja yìí ni <laughs> ṣé ẹ wá mọ ohun tó wà interesting tí ẹranko kan bá ń lé e nínú omi tó wá ju agbára rẹ̀ lọ octopus lè dìídì gé ọ̀kan lára ọwọ́ rẹ̀ fúnra rẹ̀ ọwọ́ tó gé yìí ó sì mọ dáwẹ̀ lọ lọ́tọ̀ ní tiẹ̀ <laughs> lápá ọgbà ọwọ́ tó gé yìí ni àwọn ẹranko tó fẹ́ pa octopus ó máa wá lé káàkiri tí ọwọ́ ọ̀hún ó sì máa wẹ̀ tí ó sì máa gé ẹranko yìí lége <laughs> ẹ gbogbo àsìkò yìí octopus ó ti sá lọ́ntì ẹ̀ ní tèfètèfè yóò sì hu ọwọ́ míì padà láìpẹ́ ọjọ́ kábíyèsí elédùnmarè kódà àwọn aṣèwádìí onímọ̀ ìjìnlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé tẹ́ ẹ bá mú octopus kúrò nínú odò tẹ́ ẹ wá fi sínú kolo aquarium tí ò rí nǹkan kan fi ṣeré wọ́n kàn lè gé ìkan nínú ọwọ́ wọn kí wọ́n ó sì jẹ tí ọwọ́ mi ó sì hù padà. ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ́ẹ̀dì gidi ni ọ̀rọ̀ ìbálòpọ̀ àwọn octopus o torí oríṣiríṣi ọ̀nà ni ikú ń gbàdẹ páńpẹ́ fún akọ octopus tó jẹ́ tó bá bọ́ nínú ọ̀kan yóò pàpà kó sínú míì dandan ni ọ̀kan nínú ọwọ́ ọ̀tún wọn tí olóyìnbó ń pè ní hectocotylus òun ni wọ́n máa ń lò gẹ́gẹ́ bí nǹkan ọmọkùnrin wọn wọ́n ó kì ọwọ́ yìí sí ojú ara abo wọ́n ó sì da àtọ̀ wọn sí i èyí tó bá wá náà gẹ̀rẹ̀ nínú àwọn akọ yìí ó ń da àtọ̀tán báyìí abó gé orí rẹ̀ jẹ ni ọba Èdùmàrè má jẹ́ àgbà bí àgbà wá lọ o ṣùgbọ́n èyí tó ti gbọ́n nínú àwọn akọ octopus yìí dáadáa yóò gun ẹ̀yìn abo yìí ni kó tó ki ectocotylus rẹ̀ bọ́ lára tàbí kó tàdí mẹ́yìn kó wá na ectocotylus yìí tó jẹ́ ọwọ́ ọ̀tún tó dúró bí nǹkan ọmọkùnrin rẹ̀ sí i ó ń tú àtọ̀ rẹ̀ sára rẹ̀ báyìí ó mẹ́rẹ̀ ni ọ̀kan tiẹ̀ wà lára àwọn akọ octopus yìí tó jẹ́ pé òun ó gé ectococylus rẹ̀ tí ó rọra jù ú sí abo ni tí ó sì sá lọ tiẹ̀ àti wọ́n wá rí orí rẹ̀ gé ni o àti pé ó ráàyè sá lọ ni o ikú náà ni ó pàpà gbẹ̀yìn akọ octopus yìí torí ọjọ́ tó bá ti lè dá àtọ̀ rẹ̀ sínú abo lẹ́lẹ́kọ̀ọ́ ọ̀run ó ti máa polówó fún un láàrin ọ̀sẹ̀ mélòó kan sígbà náà ó wáá pẹ́ pátápátá láàrin oṣù mẹ́rin akọ náà ó pàpà dágbére fáyé ni káwá padà sọ́dọ̀ abo tóun hàn wọn lórí jẹ ikú tó pa alákẹ́dùn ni ó pàpàpọ̀ wé tiẹ̀ náà òun lè bá akọ tó ju ẹyọ kan lò papọ̀ bí ọ̀kan bá ti da àtọ̀ rẹ̀ sínú rẹ̀ tó lọ òmí àtúnwá nígbà míì bí ó ti máa tẹ̀lé àtọ̀ wọn jọ nìyí bí ẹni gba cooperative bó bá ti wá ṣe tán àti yẹ́yin ni yóò tó wá da àwọn àtọ̀ yìí pọ̀ mọ́ ẹyin inú rẹ̀ wọn a máa yé ẹyin tó tó ẹgbẹ̀rún lọ́nà irinwó ẹ̀yìn four hundred thousand nígbà míì tí wọ́n sì sin wọn wẹ̀rin kínkín àwọn kan a máa pamọ́ láàrin oṣù mẹ́ta àwọn míì a sì máa lò tó ọdún kan ṣùgbọ́n kinní kan ló dájú wọn ò ní lọ ibì wọn ò sì ní jẹun títí tí wọn ò fi pa ẹyin yìí o lọ́jọ́ tí abo octopus bá wá pa ẹyin ara abo náà ó bẹ̀rẹ̀ sí ní gbòdì tí ara rẹ̀ ó sì máa dojú ìjà kọ ni títí tí ò fi kú ni mo ṣe sọ pé àtakọ àtabo ọjọ́ tí wọ́n bá ti ní ìbálòpọ̀ ni wọ́n ti gbọ́jọ́ ọkú wọn. àwọn octopus ní oró nínú o ṣùgbọ́n bí wọ́n ṣe pọ̀ tó oríṣi kan ṣo péré nínú wọn ni oró rẹ̀ lè pààyàn ẹ ti rí àwọn kinní kan bí òka blue ródóródó lára rẹ̀ báyìí àwọn olóyìnbó ń pe octopus ní blue ring octopus bẹ́ẹ̀ bá ti rí kẹ́ ẹ sá o torí ní ti blue ring octopus yìí tó bá fi gé èèyàn jẹ kèé dunni rárá kódà onítọ̀hún ò ní mọ̀ pé nǹkan ṣe òun ṣùgbọ́n láàrin ìṣẹ́jú márùn-ún péré onítọ̀hún ó rọ lápá rọ lẹ́sẹ̀ tí ó sì fi jáde láyé ni ìyàtọ̀ sí èyí bí ẹranko kan bá gbìyànjú àti fi nǹkan ṣe wọ́n lálẹ́ odò wọ́n lè sáré sá lọ kí wọ́n sì díbọ́n pààrọ̀ àwọ̀ wọn ẹni tó bá rò pé ọ̀gá lólórí apààrọ̀ àwọ̀ ò tí ì rí octopus rí ni òun torí wọn a máa pààrọ̀ àwọ̀ wọn níṣẹ́jú àáyá lẹ́ẹ̀kan náà wáyé bẹ́ẹ̀ yóò bá sì ti wá ṣiṣẹ́ tóun tó fẹ́ pa wọ́n bá ti ń súnmọ́ wọn ó ní oríṣi àrò kan tí wọ́n kàn tú sí onítọ̀hún lójú lẹ́ẹ̀kan náà àrò tí wọ́n máa ń tú yìí ní kẹ́míkà tàìrọ́sínẹ́sì nínú tó lè fa kí ẹni tí wọ́n tú sí lójú ó má ríran fún bí ìṣẹ́jú mélòó kan táwọn sì fi sá lọ ní ti jíjẹ octopus èmi ò jẹ́ rí o bó tilẹ̀ jẹ́ wípé mò ń wá àǹfààní àtijẹ́ lọ́jọ́ kan ṣùgbọ́n àwọn tí mo bí jẹ́ kó yé mi wípé octopus dùn gan wọ́n ní bẹ́ẹ̀ bá jẹ ẹ́ lẹ́nu ó dàbí àpapọ̀ ẹran ẹja àti ìgbín àwọn kan wà tí wọ́n máa ń jẹ octopus ní tútù o kódà àwọn aláṣejù kan tó wà ní apá China mọ́ Korea àti United States of America wà tó jẹ́ pé wọ́n máa ń jẹ ẹ́ lóòyẹ̀ bí wọ́n bá wá já ọwọ́ rẹ̀ tí wọn ò jẹ́ kúnná tí wọ́n gbé mi ṣé ẹ rántí pé mo sọ fún yín pé ọwọ́ yìí dá ní ọmọ ọpọlọ tiẹ̀ tó sì lè dá inú rò níṣẹ́ lọ́wọ́ òun ó ha onítọ̀hún lọ́fun tí onítọ̀hún ó sì pòfó ló kù ó kéré tán èèyàn márùn-ún ló máa ń gbabẹ̀ kú lọ́dún dídí dìgbà tí mò ń sọ yìí ní ilẹ̀ Korea síbẹ̀síbẹ̀ wọn ò tí ì kọ́gbọ́n òun ìdí sì rèé tí wọ́n fi máa ń lẹ pósítà tó sọ pé bẹ́ẹ̀ bá ń jẹ ẹja yìí lóòyẹ̀ ẹ̀rí wípé ẹ jẹ́ kúnná lẹ́nu kẹ́ ẹ tó gbé mì mọ́ oríṣiríṣi àwọn òtẹ́ẹ̀lì tí wọ́n ti máa ń ṣààfù rẹ̀ Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbo tí ń kó gibò lọ́gbọ́n títí dọjọ́ míì tá a tún máa wọnú kàyéfì àdìtú òun àmì ọlọ́run lọ aburú ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn náà ẹ kú kalẹ̀.